الحق والوزن يومئذ الحق فمن ثقلت موازينه فأولئك هم المفلحون فمن ثقلت موازينه فأولئك هم المفلحون أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم alhamdulillah fúnma sọláàtù wasalaamu ala rasulillah a kí ẹ̀yin aráalé ẹ̀yin olólùfẹ́ ètò yín ètò wa ètò almuflihun èyí tí ilé ẹ̀kọ́ muflihun high school tó wà ní àdúgbò muslim ìfẹ́lódùn ìdí òbí ní ìlú ìbàdàn ní ọ̀yọ́ state nàìjíríà tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ abẹ ọlọ́run ọba àlékè ọlá àlékún àgbéga àlékún dáadáa mọ́bániṣe fúnlé ẹ̀kọ́ náà gbogbo àwọn tí wọ́n kúnṣẹ́ ọlọ́run yìí lọ́wọ́ nínú àwọn òbí àti àwọn mùsùlùmí mìíràn ọlọ́run máa bá ní ṣe dáadáa fún wọn bá ní kó ẹ̀san rẹ̀ fún wọn ní ọjọ́ tí owó tí ò ní wúlò àfẹnitọ́ bá lọ bá ọlọ́run pẹ̀lú ọkàn tí ó mọ́ a tún ti dé lóru òní láti máa mú àwọn ètò wa gẹ́gẹ́ bí ìṣesí wa ẹ jẹ́ kí a bẹ̀rẹ̀ látòrí àyọkà látinú alukur'an èyí tí akẹ́kọ̀ọ́ wa abdulaziz عبد الواحد تيو كافوا بسم الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة الأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله ọlọ́run bá ní fún akẹ́kọ̀ọ́ náà ní àlùbáríkà tí ó pọ̀ kọ́lọ́run má jẹ́ kó gbàgbé ìmọ̀ láíláí àti àwọn ọmọ àwọn ẹnìkọ̀ọ̀kan wa ẹ jẹ́ kí a gbọ́ kíkà látinú hadith látẹnu akẹ́kọ̀ọ́ wa mohsina sharofdin bismillah. an uthman bin affan radiyallahu anhu qala qala rasulullah sallallahu alayhi wa sallam khayrukum man ta'allama al wa 'allama rawahu al-bukhari translation uthman bin affan may Allah be pleased with him, narrated that Allah's messenger, peace be upon him, said, The best among you is the one who learns Al-Quran and teaches it, transmitted by Bukhari, lessons from the Hadith. Islam encourages learning and teaching of Al-Quran. Students and teachers of Al-Quran are among the best creatures of Allah. Muslims should seek the knowledge of Al-Quran. Allah raises some people with the Quran while he relegates others through it. Ọlọ́run bá ní fún akẹ́kọ̀ọ́ náà ní àlùbáríkà tí ó pọ̀ àtàwọn ọmọ ẹnìkọ̀ọ̀kan wa jama tí ó bá rí bẹ́ẹ̀ a tún ti dé láti máa mú ọ̀kan ọ̀jọ̀kan àwọn ètò wá fún wa níbi tí a ti máa ń ṣàlàyé fúnra wa àwọn tó ní í ṣe pẹ̀lú ẹ̀sìn Islam ní àwọn episodes bíi méjì sí mẹ́ta tí ń bọ̀ àlàyé tá a fẹ́ fi focus òun náà ni adabu libas adabu libas fil Islam àwọn ẹ̀kọ́ tó ní í ṣe pẹ̀lú ìmúra pẹ̀lú bó o la ṣe máa ń wọṣọ bó o la ṣe máa ń múra nínú ẹ̀sìn Islam eléyìí ni nǹkan tí a fẹ́ gbé yẹ̀wò a rí pé tá a bá wo ẹ̀sìn Islam ọlọ́run ti jẹ́ kó yé wa pé gbogbo nǹkan pátá fasolna utefsila gbogbo nǹkan làwọn ọlọ́run ti ṣàlàyé ẹ̀ Islam dá sí bó o láàṣì gbọ́ ọlọ́run gbọ́ n tó ní ṣe pẹ̀lú ìgbàgbọ́ òdodo islam dá sí bó o láṣe sin lọ́hún bó o láṣe kírun bó o láṣe gbàwẹ̀ bó o láṣe lọ sí ájì islam dá sí ètò ní í ṣe pẹ̀lú àwọn adab afẹ́ jẹun afẹ́ mumi afẹ́ wọṣọ kódà tẹ dórí afẹ́ wo díngí mírọ̀ àtàwọn nǹkan míì táwọn èèyàn rò pé islam dá sí islam tún sọ nípa rẹ̀ ìyẹn ló fà á tá a ṣe wò wípé ó yẹ ká tún ṣàlàyé náà àwọn tó ní í ṣe pẹ̀lú ìmúra nínú ẹ̀sìn Islam àwa tá a jẹ́ ẹrúsìn Ọlọ́run bá a ṣe ń gbààwẹ̀ Ramadan tẹ́ ẹ bá wọnú ìlú wa ìmúra àwọn èèyàn ó yí padà náà lù gbogbo àwọn tí wọ́n máa ń rìn òhò tẹ́lẹ̀ àwọn náà dẹni tó ń faṣọ lérí tó ń faṣọ lé igbá àyà gbogbo àwọn tọ́já sí wípé aṣọ tí wọ́n ń wọ̀ tẹ́lẹ̀ kọjọ́ tọmọlúàbí àwọn náà ti ń wọṣọ ọmọlúàbí èyí ò túmọ̀ sí pọ̀pọ̀lọpọ̀ wa náà a mọ ń tó dáa bá a ṣe wá ń ṣe ń tọ́ dáa yẹn tí rọ̀mọ́dọ́n bá tún lọ ká mọ̀ padà síbi tí ò dáa ṣùgbọ́n a tún rò pé bọ́yá a lè rínú àwọn mùsùlùmí náà àbáwọn tí èé ṣe mùsùlùmí gan tí wọn ò gbàgbọ́ yé ìmúra nínú ìsìláàmù táwa náà sì ń gbọ́rú àwọn ètò yìí èyí ò jẹ́ ká lè ṣàlàyé pé ìsìláàmù mọ̀ sọ̀rọ̀ nípa ń torí sí ìmúra àwọ̀sọ ni o àwọ̀ bàtà ni o àwọn tó ní í ṣe pẹ̀lú irun orí wa ni o àwọn tó ní í ṣe pẹ̀lú irun mú wa ni o èékánná wa ni o ìyẹn ni ó ṣe kó ìmúra sínú wàzínà àtàwọn tó ní í ṣe pẹ̀lú ọ̀ṣọ́ á sọ níwọ̀nba bí àsìkò bá ṣe gbà wá mọ́ ẹ̀yin ẹrúsìn ọlọ́run ẹ jẹ́ látòrí àáyà tó wà nínú suratul A'raf Quran chapter seven verse twenty-six ọlọ́run ọba ní yábà ní ádámà apẹ̀yìn ọmọ ànábì ádámù gbogbo wa lọ́mọ ànábì Adam gbogbo ẹni tó bá ti lè jẹ́ èèyàn ọmọ ànábì Adam ni wa. kọ̀dé anzalna aleikum libasa asáwọ̀ ọlọ́run àwa la sọ aṣọ kalẹ̀ fún yín láti sánmọ̀ láti sọ aṣọ kalẹ̀ ẹni tí ò bá gbọ́ eyín ọmọ wa rò aṣọ tóun lọ rà lọ́jà ọlọ́run ṣe sọ kalẹ̀ àṣé òjò lọ ń rọ̀ tí àwọn tán fi ń ṣe aṣọ tá a fi ń rí òwú tá a fi ń rí àwọn nǹkan míì tí wọ́n fi ń ṣe aṣọ ọlọ́run làwa la sọ aṣọ kalẹ̀ fún yín yùwárí sàù àtìkún ẹ máa fi aṣọ bo ìhòòhò yín àṣẹ tó bá di pé èèyàn wọṣọ tí ò bo ìhòhò rẹ ọ yẹ ká bi onítọ̀hún pé ṣé èèyàn leléyìí ni àbẹ̀ranko a rí i pé bọ́lọ́run ṣe ṣẹ̀dá ayé àwọn ẹranko ń èé wọṣọ tójò bá rọ̀ ẹranko èé pààrọ̀ aṣọ irun tí ń bẹ lára wọn yẹn ìyẹ́ tí ń bẹ lára wọn náà ni ó wà lára wọn tí wọ́n lọ bọ́ lọ́hùn ṣùgbọ́n àwa tá a jọ mọ ádámọ̀ táwọn èèṣẹ́ ẹranko táwọn èèṣẹ́ ẹyẹ táwọn èèṣẹ́ ẹja ọlọ́run lẹ́yìn tó bá jẹ́ pé èèyàn nìyẹn ọmọ ádámọ̀ nìyẹn kọ́dẹ́ anzalna aleikum libasa àwa la sọ aṣọ kalẹ̀ fún yín yuwari sao atikum ẹ máa fi aṣọ yìí ẹ máa fi bo ìhòòhò ara yín wàríṣán yóò tún máa jẹ́ ọ̀ṣọ́ fún yín àwọn àfẹ́sìn wọ́n ní tá a bá wọnú àyà yìí nǹkan méjì ńlá ti jáde níbẹ̀ gbogbo aṣọ tá a bá wọ̀ tí ọba ti bò ó wa the purpose ìdí tọ́lọ́ ń torí ẹ̀ sọ aṣọ kalẹ̀ ó ti wà defeated ìdí tán ní àtòrí ẹ̀ wọṣọ kò sí ń bẹ̀ mọ́ aṣọ tá a bá wọ̀ tí ó bò ó wa kì í ṣaṣọ lọ́dọ̀ ọlọ́run wàríṣá asọ tó máa ń jẹ́ ọ̀ṣọ́ fún wa ẹ wo tá a bá wọ sọ yóò jẹ́ àjọ yàn yóò jẹ́ àrẹwà lójú asọ tó wọ́n jura wọn lọ ọ̀tọ̀ láṣọ tó mú òde ọ̀tọ̀ láṣọ ìyílẹ̀ ọ̀tọ̀ láṣọ spọ́ọ̀tì asọ tó máa ń jẹ́ wàrí iṣá ọ ń jẹ́ ọ̀ṣọ́ wa ọlọ́run wá wa sọ̀rọ̀ pé takoa zalika khoi àṣẹ gbogbo ń tẹ́ ẹ rí ẹ̀wọ̀ nínú ọ̀bẹ̀rù àsásọ tá a bá wọ̀ tí wọ́n fi ń wò pé ṣé olùbẹ̀rù ọlọ́run lélẹ́yìí abẹ́ni tí ọ̀bẹ̀rù ọlọ́run ó yẹ ká fura sásọ yẹn aṣọ ọ̀bẹ̀rù ọlọ́run tí ó fi hàn pé ẹni ọlọ́run ni wá òun ló lóore tó ká máa wọ̀ ọlọ́run fúnra rẹ̀ ló sọ ní Quran chapter seven verse twenty six ọlọ́run jáde máa wọṣọ ọ̀bẹ̀rù ọlọ́run jama tó bá wá rí bẹ́ẹ̀ àwọn àáfàá wa níṣẹ́ rí libasu tekwai aṣọ ọ̀bẹ̀rù ọlọ́run tá à ń sọ yìí tó bá jẹ́ lọ́dọ̀ ọkùnrin ó ní ní tó bá dé tá a bá sọ pé ọkùnrin léyè male ọkùnrin tá a bá ń sọ̀rọ̀ gender ọkùnrin léléyìí o ǹjásọ tó wọ̀ ìmúra tó múra ọ̀ṣọ́ tó ṣe sọ́jọ́ mọ́tò olùbẹ̀rù ọlọ́run á sọ̀rọ̀ lórí ẹ̀ nínú ìdánilẹ́kọ̀ọ́ wa yìí tá a bá wá sọ pé obìnrin léléyìí ǹjẹ́ múra rẹ̀ jọ tó olùbẹ̀rù ọlọ́run bí á tún sọ̀rọ̀ lórí eléyìí <clears throat> ìyẹn la gbọ́dọ̀ gbìyànjú kárí pé múra wa ọ̀njọ́ múra àwọn ẹni ọlọ́run kọ́lọ́n kò sí wálẹ̀ ní tí ó bẹ̀rù ẹ̀ kìí ṣe pé kí múra wa dàbí ẹni ọlọ́run nìkan lásán bí múra wa ṣe dàbí ẹni ọlọ́run ìwà wa kọjọ tẹni ọlọ́run àkídà wa kọjọ tẹni ọlọ́run ìjọsìn wa kọjọ tẹni ọlọ́run bá a ṣe máa báwọn èèyàn ṣe kọjọ tẹni ọlọ́run ṣùgbọ́n ká ọ̀rọ̀ múra là ń sọ ọ́ lọ òun la ṣe ń ṣàlàyé ń tọ́lọ́ sọ pé wàlíbáṣù takoa dhalika khoir aṣọ ọ̀bẹ̀rù ọlọ́run yìí òun náà ni tó lóore jù tá a gbọ́dọ̀ ṣàkíyèsí ẹ̀ àáfàá ní tó bá wá rí bẹ́ẹ̀ ẹ ráwọn aṣọ tá a máa ń wọ̀ yìí àáfàá la lè pín sí méjì kismon doruriyon ìpín kan bẹ nínú ìran aṣọ tó jẹ́ pé ọ̀ranyàn ni káwọ̀. eléyìí ilé ìtọ́já sí wípé a fi bòho wa tó bá ti bòho wa bọ́lọ̀ ń ṣe fẹ́ ọ̀ranyàn nìyẹn wakismon kamaliyon ìkan bẹ tó jẹ́ pé a fẹ́ fi ṣó pé tó aṣọ tèmi tún yàtọ̀ ni èyí ò ní zina èyí tó jẹ́ pé yàtà zayanu bi il insan ó túmọ̀ sí pé àwọn aṣọ kan bẹ tó tún ó tún ṣọ̀ṣọ̀ ó ṣoge ju àwọn kan lọ àáfàá ni èyí tọ́jọ̀ràn yàn a gbọ́dọ̀ bo ìhòòhò wa ìbá àjàsọ tó wo rẹ̀ ọ̀wọ́n kásábò òhò wa ìyẹn lọ pàtàkì lọ́dọ̀ ọlọ́run jama tó bá wá rí bẹ́ẹ̀ àáfàá ní gbogbo aṣọ tá a bá fẹ́ wọ̀ láyé wa kọjá sí wípé minahalalin aṣọ yìí kọjá pé owó àlálì òun láàfìrà nítorí àdìfẹ àfàwà àbú rẹ́rà èyí tí màmú muslim tí wọ́n gbà wá anabi sallallahu alaihi wasallam ó ń sọ ìtàn ọkùnrin kan fún wa yòtílù sáfárọ̀ ọkùnrin tá à ń sọ yìí orí ìrìn àjò tó gùn òun lọ wà ìrìn àjò rẹ̀ gùn gan aṣáfà agbábárọ̀ tẹ́ ẹ bá rí ọkùnrin yìí gbogbo orun orí ẹ̀ ló ta kókó gbogbo ẹsẹ̀ rẹ̀ ló ti keruku tẹ́ẹ̀tì mọ̀pẹ́ni tó wà lórí ìrìn àjò tó gùn ni yẹ̀mú duyadé yìí la sàmà ọwọ́ atẹ́wọ́ sọ́dọ̀ ọlọ́run lẹ́ni tó ń ṣàdúà lẹ́ni tó ń bẹ lọ́run lóhùn rárá nínú tá a nínú ẹ̀sìn islamu tánàbí wa muhammad sallallahu alayhi wa sallam tó jẹ́ kó yé wa òun ni pé nínú àwọn tọ́lọ́hún máa ń gbàdúrà wọn òun ni alimusafir ẹni tó wà lórí ìrìn àjò torí pé asáfàrù as kíta àtún mìíràn làdá téèyàn bá wà lórí ìrìn àjò ìnira ń bẹ ń bẹ ẹni tí ìnira bá dẹ̀ ń bẹ fún ọlọ́run àmọ́ gbàdúrà wọn àsónírin àjò tó bá ṣàdúà àdúà rẹ̀ yára kó tètè gbà ṣùgbẹ́ ni eléyìí ọlọ́run ní gbàdúrà rẹ̀ kí ló fà wà mọ́tò àmù wù haram wà mọ́líbàṣù wù haram wà gúdíyàbìlà haram fàánà yusta anabi sallallahu alaihi wasallam ó lẹ́ni oúnjẹ tí ń jẹ haramu ni aṣọ inú àrámù ló ti ń dàgbà ibẹ̀ ló ti ń yí ibẹ̀ ló ti ń jẹ tó ti ń mu bó o lọ́lọ́run ṣe wáá gbàdúrà rú ẹ̀ níbẹ̀ àṣé tá a bá ń wọṣọ tó jẹ́ pé owó èèwọ̀ la fi rà owó tá a jí owó tá a rí lọ́nà àìtọ́ owó tá a lọ́ọ̀yàn lọ́wọ́ gbà owó tá a gbà lọ́nà ẹ̀ lọ́nà tí ò dáa àbí sí àrámù gan la ti ń ṣe tá a fi rówó ni ló fi já pé gbogbo ń tá a bá fi ṣọ̀ṣọ́ lásọ ní bàtà láwọn nǹkan míì láàgó tá a dè mọ́wọ́ kọ́ mọ́ jẹ́nu halal eléyìí ni ìwọ̀nba tá a lè ṣàlàyé nínú ìdánilẹ́kọ̀ọ́ ti òru èní pẹ̀lú yọ̀ǹda ọlọ́run apá kínní rè lórí adabu libas wazina fili islam àwọn ẹ̀kọ́ ọ̀múra àti àwọn ẹ̀kọ́ ọba ṣe máa ń ṣọ̀ṣọ̀ nínú apá kejì a máa ṣe àlàyé lọ àwọn ilé ẹ̀kọ́ mufleon high school àwọn náà so nígbọ̀wé ètò yìí wọ́n ní ká bá wọn kéde fún gbogbo ẹ̀yin mùsùlùmí ayé wáàsí ẹlẹ́ẹ̀kan lọ́dún tí wọ́n máa ń ṣe annual Ramadan lecture ti fourteen forty yìí yóò wáyé nínú ilé ẹ̀kọ́ wa ní May eighteen May eighteen sátidé ẹlẹ́kejì nínú Ramadan náà nìyẹn láago mẹ́wàá àárọ̀ pẹ̀lú yọ̀ǹda ọlọ́run àwọn olùbánisọ̀rọ̀ wa ni ustaz wa Abdulkabir Muhammadul Awal tó jẹ́ chief imam fún Adọ́gba Central Mosque tó wà ní Ìwó Road àwọn ni wọ́n máa bá wa sọ̀rọ̀ kí wọ́n fi máa bá wa sọ̀rọ̀ òun náà ni coping with difficult times islamic panasol àsìkò tó le àsìkò tí ò rọrùn bó o la ṣe fẹ́ ṣe nínú àsìkò yẹn ojútùú wo ni islam òun ló bá wa wá sí gbogbo mùsùlùmí ayé òun la pè síbi wá sí yẹn nínú ilé ẹ̀kọ́ wa ní mufleon high school ládùúgbò muslim ìfẹ́lódún ìdí òbí ibẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ yìí ó ti máa wáyé abẹ́lọ́n kó sọ wá di ọjọ́ náà kó sọ wá ju ọjọ́ náà lọ àìbá mọ̀ ẹ lè níbèérè nípa ilé ẹ̀kọ́ mufleon high school abẹ́ tí ẹ fẹ́ mọ̀ nípa àwọn àlámọ̀rí ẹ̀sìn ẹ máa pè wá sórí ẹ̀rọ zero eight zero five two six one five three zero eight zero eight zero five two six one five three zero títí òru ọ̀la ìlànà ẹ̀dẹ́sìn islam rasheed hashim asalaamualeykum wa rahmatulahi wa barakatuh.